والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إنه كتجار لولي المسلمين هنا نقول نيجوا sí kádàrá kádàrá darí ó ń sẹ lórí gbogbo gbèsè lórí gbogbo ìjókòó lórí gbogbo ìdúgbòlẹ̀ ọ̀mẹ̀yà kí ẹ bọ́lú ẹlẹ́dàá bá ti ṣe kádàrá pé gbogbo nǹkan lọ iná ló máa lọ kí ẹ bá ti ṣe mọ̀ bí ọdún léyà iná ló ń kalẹ̀ fún gbàgbà wáyé wọ́n bẹ nínú àwọn ló ti rí owó tó fi ra àgbò ilé ìtọ́fẹ́ fi paléyà ṣùgbọ́n tó ṣe pé ní ìgbà tí iléyà tí ó fi wọlé pẹ̀lú ọjọ́ kan méjì tàbí mẹ́ta olùwà lè gba ẹ̀mí ẹran ẹran wa kù ẹni tí ó wá rẹran tí ò bá lọ ní mánì sí kádàrá sí tàbí ṣùgbọ́n ó lè tàtàrà ẹranko kọ̀dẹ̀ni tó kúrò nínú Islam ẹ jẹ́ ká bẹ̀rù Allah ẹran tí pé gbogbo ti ń ṣe wá àti ń táwa náà ṣe gbogbo ẹ̀ ló ti wá bí àkọọ́lẹ̀ níjọ́ tí wọ́n ń rẹran wò kúkú máa àkọọ́lẹ̀ tó wà lórí rẹ̀ nípa pé bóyá ọjọ́ tó lù wá dá fún pé ó lò láyé ìjọ méjì ló kù nígbà tó ọdún kùjọ mẹ́rin nígbà tí wọ́n bá wá mú délé ọ̀sán láì máa fún lóúnjẹ ọ̀sán láì máa fún lómi tọ́jọ́ méjì tó kù fún un tó bá pé kò sí ń tẹ̀lé ṣètì tí ò ní kù tọ́ba wa ní mánì gidi ọ̀nà dàpọ̀ má sì sọ ọ̀nà dàpọ̀ má rò èròkèrò sẹ́lẹ̀ dá wa ọ̀nà dàkéèyàn má di kèfèrí ẹlòmíì lè wí pé a ládùúrú wàhálà tó ṣe kó tó di kó rówó láti ra ẹran yìí báyìí tí wàá wọ́ ọ́ sì máa pé ẹran yìí ọ̀rọ̀ àpò lè bá fi tẹ̀sìn fún mi tẹ́ran tiẹ̀ lọ́wọ́ ayẹ kó lù pa nígbà táwọn míì jẹ́ pé àwọn fẹ́ rẹ́ran ẹ̀fẹ̀ làwọn fẹ́ fi ṣe ìrégbè wọ́n yìí ṣe mùsùlùmí àwọn kan fẹ́ rẹ́ran tí wọ́n máa jẹ wọ́n máa fọtí sìn níjọ́ táwọn mùsùlùmí bá ń sọdún ní kì í ṣe bẹ́ẹ̀ ni wọ́ọ̀ ìṣe ẹrántí ẹlọ́yẹ kókó náà ni alimami ibn al-qayyim rahimahullahu ta'ala onítàṣẹ èèyàn lọ́bọ́ lọ́wọ́ mímọ́ ro èròkèrò sí allah kìí kàn sí gbogbo wọn ló lè sọ jáde ẹ̀rí pé ẹni tí aburú bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ sí ó lè má lè sọ jáde wọ́n máa ro ń tọ́jọ́ tó sì yẹ kó ro wọ́n máa sọ pé inna lillahi wa inna ilayhi raji'un èsì ńgbà téèyàn bá kú nìkan náà máa sọ bẹ́ẹ̀ náà lólu aṣọ pé fabashir as-sabirin alladhina idha asabatuhum musibatun qalu inna lillahi wa inna ilayhi raji'un fáwọn oníṣòro nírò dùnú àwọn tání àwọn ẹni tó ṣe pé nígbà tí àdánwò bá ti bá wọn wọn sọ pé dájúdájú ti Allahu làwa ṣe àti pé dájúdájú ọ̀dọ̀ rẹ̀ làwọ́ padà sí torí de lẹ́yìn ẹ má jà jẹ́ kí imáni kọ́ yà wá nígbà kankan ọlọ́ọ̀hùn lọ́mọ àwọn ọ̀mà torí de lẹ́yìn abẹ́ Allah azza wa jal ó gbé kálukú jẹ́rí àdánwò tó bá dé bá olúwa kọ́ má jẹ́ kí àdánwò kọ́ gba imáni lọ́wọ́ wa subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu.